nígbà tí ẹnìkan tó bá sọ ọ̀rọ̀ kan tó fún ẹ̀dá a sọ pé a ń ba a a sọ pé a ń ba a ní Lárúbáwá yẹn ni pé ọ sọ ọ̀rọ̀ ó mú ìró kan wá tí ìró náà jẹ́ ìkọ̀kọ̀ fún gbogbo ẹ̀dá. àmọ́ tí wọ́n bá sọ pé Nabaa, nabaa, ó fún mi ní ìró ìró yẹn náà ó lè jẹ́ ìkọ̀kọ̀ tàbí èyí tí kìí ṣe ìkọ̀kọ̀ ṣùgbọ́n amba'a lórí òṣùwọ̀n af'ala ìtumọ̀ rẹ̀ ni pé ó sọ ọ̀rọ̀ kan fún wa ọ̀rọ̀ náà kò sẹ́ni tó mọ̀ ní gbogbo wa ọpamọ́ fún gbogbo ẹ̀dá ayé ẹni tó wa ní àǹfààní láti lè máa sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní nàbí yù ànábì afúnni ní ìró ìkọ̀kọ̀ afúnni ní ìró ìkọ̀kọ̀ ni wọ́n ń pè ní gbogbo ohun ti jẹ́ ìró ìkọ̀kọ̀. tó pamọ́ fún ẹ̀dá ẹni tó bá ń fún wa òun ni wọ́n máa ń pè ní nàbíyù nítorí náà tẹ́ máa pe Muhammadu ní nàbíyù láì ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí Allah fún ní authority ẹni tí Allah ó fún ní àṣẹ ẹni tí Allah ṣàlẹ́ṣà láti máa fi àwọn ìró kan tó pamọ́ fún gbogbo ẹ̀dá tó wà létí tún wo bí tí Allah tún ti lo kẹ́límọ̀ amba àyè nínú alukur'an Allah ní nínú suratu naba súra ìró ìkọ̀kọ̀ naba ìró ìkọ̀kọ̀ Allah ní amma yatasaalun nípa nǹkan tí wọ́n ń bira wọn léèrè àwọn èèyàn wọ́n ń bira wọn léèrè nǹkan kankan kí ni nǹkan náà a ní nàbà ilé avim wọ́n ń bira wọn léèrè nípa ìró ìkọ̀kọ̀ ńlá náà ìró ìkọ̀kọ̀ ńlá alladhihum fihi mukhtalifun èyí tí àwọn yapa ẹnu lórí rẹ̀ kálá sayá àlàmùn ọlọ́run ní mọ̀dà wọn lóhùn wọ́n ń bọ̀ wá mọ̀ thumma kálá sayá àlàmùn aláwọn bá ọ̀rọ̀ rẹ̀ lọ báwọn kí wàá ní ìró náà tó jẹ́ ìró ìkọ̀kọ̀ táwọn èèyàn bira wọn léèrè tí wọ́n yapa ẹnu lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ àlìkìyàmà ìkọ̀kọ̀ ni àbó sirẹ́ nìkan tó lọ tó dé tó wá sọ fún wa pé ah, ọ̀run mòru o bíi ti baba sàlá fíìmù lè ṣe ń tiẹ̀ kò dọ́rùn bọ̀ rí ẹ̀ ń bá ti dọ́rùn kò ní í bọ̀ mọ́ òun fìyẹn ṣe fíìmù tiẹ̀ ni ìkọ̀kọ̀ ní ọ̀run bẹ̀rẹ̀ láti inú sàréè ìkọ̀kọ̀ ni. Orun, Ọgọta ti ń gbé òkú lọ sí tẹ́ tá mọ́lẹ̀ dẹ́ ń boṣu mọ́lẹ̀ èbùṣu mọ́lẹ̀ ǹjẹ́ wọ́n máa ń tó ń ṣẹlẹ̀ mọ́ ti pamọ́ fún wa èyí tí ó tún ṣẹlẹ̀ tẹ̀lé òun náà wa anabi wa dé sallallahu alayhi wa sallam ó wá ń sọ ohun tí ó máa ṣẹlẹ̀ fún wa ó sọ ohun tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá dìde nínú sàárè fún wa ó sọ bá a ṣe rojọ́ níwájú ọlọ́run ó tún sọ àwọn ìdájọ́ tọ́lọ́run bá ó dà á lọ́jọ́ àlèkìyàmà ó tún sọ oríṣiríṣi àwọn ìyà aná gẹ́gẹ́ bó ṣe sọ oríṣiríṣi àwọn ìkẹ́ tí ń bẹ nínú ọgbàdẹ̀ra gbogbo ẹ̀ pátápátá kò tí ì sí ẹnì kankan láyé gbogbo bí àwọn òyìnbó bí wọ́n ṣe jẹ́ olùtọpinpin tó kò tí ì sí ẹnì kankan láyé tó ní òun náà lè múro wá àwọn òyìnbó wọ́n náà wá fẹ́ máa tó ń ṣẹlẹ̀ nù sáré wọ́n wá ṣe sáré kan wọ́n gbẹ́ sáré yẹn ó tóbi sí underground wọ́n máa ń sin àwọn òkú síbẹ̀ wọ́n máa gbé irinṣẹ́ rìkọ́dà wọ́n gbé sí inú ẹ̀ inú tv mo ti wo ọ̀wọ́ náà ti pẹ́ tí mo ń pa rẹ̀. Aha. wọn ò rí nǹkan kan mú jáde fún wa wọn ò rí nǹkan gọ́ìbù ni nábàrù ni ìró ìkọ̀kọ̀ ni tí ènìyàn ọba jí ànábì ọlọ́run kò lè rí nǹkan kan mú wa kò ṣeé dọ́gbọ́n mọ̀ ìwádìí ìjì ló lè débẹ̀ ìkọ̀kọ̀ nìyẹn. èyí túmọ̀ sí pé tí Allah bá fi lè ṣe ẹnìkan ní ànábì èyí tí ànábì wá jẹ́ òpin àwọn ànábì ṣe tó rí báwo iṣu mi tún nù o ìtumọ̀ ànábì là ń tú lọ́wọ́ a sì ti gbọ́ yé báyìí pé ẹni tó bá jẹ́ ànábì ó gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ tó ju gbogbo ẹ̀dá òtò yọmọ sọ fún wa tí ó ti lè sọ kì í sànábì nù. No every prophet tó jẹ́ ojúlówó ànábì yàtọ̀ sí àwọn ayédèrú eléyìí tí wọ́n ń bẹ káàkiri òde lónìí prophets prophetesses Allah ò ní máa sọ ní di ànábì wọn èé kẹ́kọ̀ọ́ gboyè rẹ̀ gbogbo ànábì ọlọ́run pátá lọ́lọ́run máa jẹ́ kí wọ́n ní ìmọ̀ ìkọ̀kọ̀ so ẹni tó lè fi ẹni tí ó máa ma àwọn ìró ìkọ̀kọ̀ tí ó máa fi tó àwọn ẹ̀dá létí ní máa ń pè ní ànẹ́bì <clears throat> ànẹ́bì wá ní Muhammadu kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú àwọn ọkùnrin yín ṣùgbọ́n ó jẹ́ òjíṣẹ́ Allah wàhátàmọ̀nàbìyìn ọwọ́ á jẹ́ òpin fún gbogbo àwọn ànábì pátápátá ó jẹ́ òpin ìpẹ̀kun ìparí fún gbogbo àwọn ànábì ni òfin ní sí ànábì míì mọ́ lẹ́yìn ìwàsáyé àti ìpapòdà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam annaba li anahu amuru ghaibi èyí tẹ́ ń pè nábà òun ni ìró ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tó pamọ́ fún gbogbo ẹ̀dá fàyìdà kánà muhammadun sallallahu alayhi wa sallam nabiyan nítorí náà nígbà tí muhammadu bá fi lè jẹ́ ànábì fàlàṣàkà kò ní rújurúju nínú mọ́ o kò ní iyèméjì nínú mọ́ o. annahu sayukubiruna bi umuri gọ̀yìbíyà kò rújúmọ́ wípé dájúdájú ànábì yóò máa fún wa ní àwọn ìró ìkọ̀kọ̀ yóò máa fún wa ní kíni àwọn ìró ìkọ̀kọ̀ wà ní Qur'an mìnìhà nínú àwọn ìró ìkọ̀kọ̀ náà Qur'an jẹ́ kan bẹ́ẹ̀ o àbí kìí ṣe ìró ìkọ̀kọ̀ ni ìró ìkọ̀kọ̀ ni Qur'an. ó pamọ́ fún gbogbo ẹ̀dá Allah ó sì fún òun nìkan pé kó fi jíṣẹ́ fún wa kùránì wa jẹ́ nọ́mbà wán nínú àwọn ìró ìkọ̀kọ̀ tí ànábì ọmọ sèkéni tí ọmọ fún wa. wàlàkìnnáhù laysa kullaha ṣùgbọ́n kùránì kìí ṣe pé òun ní gbogbo ìró ìkọ̀kọ̀ tí ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìró ìkọ̀kọ̀ míì tún wà. tí a ní pe àwọn ní Quran táwọn ó tún máa jẹ́ orúkọ míì ok orúkọ míì tí ó máa jẹ́ òun náà wá ní hadith àwọn ìró ìkọ̀kọ̀ míì tí ó máa wáyé ohun tó ní kí ni o hadith hadith yìí wọ́n tún pín sí méjì wọ́n tún ní hadith nabawi. àti hadith kudusi hadith alhadith alikudusi àti alhadith anabawi kó o lè mọ̀ pé ẹni tó bá ní òwú òtẹ́rù ọ̀wọ́ ìtọ́fẹ́ fi taná ló mú ni o òwú tẹ́rù o àdíìsì ó tó nímọ̀ o ọ̀tọ̀ ni àdíìsì kúdísí ọ̀tọ̀ ni àdíìsì nábáwí ọ̀tọ̀ ni Qur'an gbogbo ẹ̀ pátá ìró ìkọ̀kọ̀ ní gbogbo rẹ̀ gbogbo ẹ̀ka tí ìró ìkọ̀kọ̀ tọ́lọ́hún máa ń fún àwọn ànábì ọlọ́hun tó pín sí nìyẹn. idan nítorí náà haadhali aslu èyí ni ìpìlẹ̀ èyí ni ìpìlẹ̀ ìyẹn ni pé jíjẹ́ tí ànábì tí jẹ́ tí muhammad ọmọ abdullahi sallallahu alayhi wa sallam tó jẹ́ ànábì tí ìtumọ̀ ẹ̀ jẹ́ pé tó jẹ́ ẹni tí ó máa fún wa ní ìró ìkọ̀kọ̀ wọ́n ní òní ìpìlẹ̀ wúwà mawjudun ìpìlẹ̀ yìí ó sì wà wà madhkurun wọ́n tún dárúkọ rẹ̀ fil Qur'an nínú àlẹ́ Qur'an wípé àná pé muhammadu yóò máa fún wa ní ìró ìkọ̀kọ̀. ọ wà nù kùránì nípa pé ọlọ́run pé ó pe muhammadu ní ànábì wàlámùná ti bíhi min indi anfusina kì í ṣe àwa lamu wá fún fúnra wa o àbáwá lámú yẹn wà sáwà la sọ muhammadu di ànábì ni àwa kọ́ la sọ di aláwò tó dá wa òun ló ṣe òun ló ṣà lẹ́ṣà tó ṣe ní ànábì ìtumọ̀ ànábì ló gbọ́ yé la sọ fún ọ. pé ọmọ yorùbá ni ọ́ yorùbá kò sì ní ànábì nú èdè tiwọn àwọn tí wọ́n sì nú èdè tiwọn kí ló túmọ̀ sí látúmọ̀ rẹ̀ fún ọ yẹn kó o lè mọ ọmọ sọ nípa àdìsí bi anna alayhi wa sallam nítorí náà tá a bá gbọ́rọ̀ yé dáadáa níbi tí Allah ti pe Muhammadu ní ànábì yìí ó ń túmọ̀ sí pé yukubiru bi anna nabi sallallahu alayhi wa sallam sawfa yukubiruna bi umuri gaibiya kurani ń jẹ́ kó di mímọ̀ fún wa pé now tí muhammadu ti jẹ́ ànábì yìí o muhammadu ó máa fún yín ní àwọn ìwé ìkọ̀kọ̀ o nígbà tí muhammadu ọmọ abdullahi ti lè jẹ́ ànábì iṣẹ́ rẹ̀ ni láti máa ṣe kíni láti máa fún yín ní àwọn ìró ìkọ̀kọ̀ hákàdá alálìjìmáàlì hákàdá alálìjìmáàlì báyẹn ló ṣe rí o ní ṣókí ọlọ́npẹ̀ ní hátámànàbíyìn ní ṣókí ọlọ́mùwá báyẹn ní ṣókí wọ́n lámúyú fọ́sìl aláwọ̀ wá ṣẹ̀ wá máa ṣàlàyé rẹ̀ pé yóò máa sọ fún yín nípa ọ̀rọ̀ nù sàré yóò máa sọ fún yín nípa ọ̀rọ̀ àlìkìyámà yóò máa sọ fún yín nípa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lópin ayé kùràdì òṣìṣẹ́ fọ́ yẹn ó yẹ kí làkàyò sọ fún ọ wípé ìró ìkọ̀kọ̀ lọ̀rọ̀ sàré ìró ìkọ̀kọ̀ ni ihun tí ó ṣẹlẹ̀ nígbà táyé bá fẹ́ parẹ́ ó yẹ kó o ṣe kí ni ó yẹ kó o mọ̀ pé ara ìró ìkọ̀kọ̀ nìyẹn nígbà tí wọ́n bá sọ pé ẹnìkan jí ànábì definitely a máa retí àwọn ìró tó pamọ́ fún gbogbo ẹ̀dá a máa retí rẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ wayakulu wayakul ànábì náà yóò wá máa sọ fún wa nípa kíni su'alil qabr ìbéèrè táwọn mọ̀lẹ́kà máa béèrè lọ́wọ́ ẹ̀dá nínú sàréè adajal ọ̀rọ̀ masi dajal anabi ó sọ fún wa nùzúlù ayinsa ìsọ̀kalẹ̀ isa ìkọ̀kọ̀ ni anabi ó sọ fún wa àṣìrọ́tù sáà àwọn àmì àwọn àpẹẹrẹ tá a máa rí nígbà tí àkókò òpin ayé tó bá súnmọ́ anabi ó fún wa alukur'an lamuyo fọ́sílù fìhà kò sí àlàyé àwọn ọ̀rọ̀ náà wẹ́lẹ́wẹ́lẹ́ fún wa o wàlàkínnáhù àmọ́ Qur'an àhàlà àhàlà ìlàkọ̀ ìdàtì ọ̀zùmọ̀ ṣùgbọ́n Qur'ani ó ti darí wa sí di major principle ó ti ṣẹ́rí wa padà sí èyí tó jẹ́ òfin òfin òfin ńlá ìlànà ńlá wípé sáti gbà pé muhammadu yóò máa fún ọ ní ìròyìn kọ̀kọ̀ tó o bá ti gbà yẹn èyíkéyìí ìròyìn kọ̀kọ̀ tó o bá ti mú wá o gbà lọ́wọ́ rẹ̀ àìjọyè wọn lẹ́nìkan kì í jẹ oyè àwòdì kọ́mọ́légbé adìẹ níwọ̀n ìgbà tí muhammadu ọmọ abdullahi ti di ànábì látogójì ọdún nínú sẹ̀mí ayé rẹ̀ ló ti ní gbogbo ọtọ́rítì láti sọ ìró tó pamọ́ fún wa ní ọjọ́ kan àwọn sọ̀hábà jókòó sọ́dọ̀ rẹ̀ wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ olùkọ́ wọn lẹ́ẹ̀kan náà nǹkan kan dún gbàù aláwọ̀ wá jẹ́ káwọn sọ̀hábà ò gbọ́ ìròhùn ànábì wa bí wọ́n léèrè pé ṣé ẹ gbọ́n tó dún láìpẹ́ yìí wọ́n làwọn gbọ́ kí ló dún ah n tó dún àwọn kan ní wallahu a'lam àwọn kan ní wallahu wa rasuluhu a'lam ah mo tún wọ́n sì kankan láàrin ìyàtọ̀ ń bẹ láàrin wallahu a'lam àti wallahu wa rasuluhu àwọn sọ̀hábà lọ́pọ̀ ọ̀gbà ní táwọn máa ń wí ni wallahu wa rasuluhu a'lam ní táwọn máa ń wí nù lójú ayé rẹ̀ nígbà tó kúrò láyé tán tí wọ́n mọ̀ pé àwọn ò lè bí béèrè mọ́ làwọn afa wa di kí wọ́n máa sọ pé wallahu a'lam tọ́ba ń ka làwọn afa so ọ yẹ kó o béèrè pé ah wáyé táwọn kan fi ń sọ pé wallahu wa rasulu a'lam tọ́wá di wallahu a'lam ṣé kìí ṣe pé wọ́n ti ń pààrọ̀ nǹkan wọn ò pààrọ̀ rẹ̀ kó o lè mọ̀ pé wọ́n ní làákàyè jù wá lọ nígbà táwọn ẹbí ń bẹ láyé tí wọ́n láǹfààní àti bí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ tó bá ti wá bí wọ́n léèrè béèrè kan tí wọ́n bá ti wá mọ̀ wọ́n wà ní wàlọ́hù wàrọ̀sùlùhù àlámù àlọ́hù àtòjíṣẹ́ lónímọ̀ jùlọ wọ́n mọ̀ pọ́lọ́ nímọ̀ nípa nǹkan yẹn wọ́n sì mọ̀ pé ohun tó mú ànábì bí àwọn léèrè nípa nǹkan náà aláwo ti fi mọ ànábì rẹ̀ bí àpẹẹrẹ nígbà tí jìbìrìlù wọ́n wà níjókòó náà ni wọ́n kẹ́kọ̀ọ́ àwọn sàbí máa kẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ yìí fi dàrú ẹ̀ ìkẹ́kọ̀ọ́ ti yín ẹ̀ láàfà tàbá ń béèrè pé kí ta làáfà yín ọmọ ní kí ló ń béèrè yẹn sí pé ta làáfà mi sànẹ́bì ni ọ ni ànẹ́bì gan láàfà náà ànẹ́bì gan ní àfà àbá béèrè pé ta làáfà rẹ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọmọ ní ìwé èmi ò láàfà o ọ̀ láàfà èṣù làáfà rẹ nù o ò ṣe ní ní àfa àbí wọ́n lọ ní àfọ̀njálàbí láàfa èṣù ni wọ́n náà ti ní láàfa òun ẹni tí wọ́n bá ọgún ṣe tí wọ́n bá ọ ṣe ọṣẹ àwúre tí wọ́n bá ọ ṣe oògùn tajà tí ò ní jẹ́ kó o ní ayé àtàlìkìyàmọ̀ ló lọ mú láàfa àwọn yẹn ṣáàfa ọ̀fọ́n ni wọ́n babaláwo ni wọ́n nígbà tí jìbìrìlù tó wá ní àwòrán ọmọnìyàn tó wọ aṣọ funfun tí irun irun orí rẹ̀ tó dúdú kirikiri ó sì la àárín wọn kọjá ó sì wá jókòó síwájú òjíṣẹ́ Ọlọ́run ó fi orúnkún ẹ̀ ó fi títí òjíṣẹ́ ọka awọ méjèèjì ọka sórí itan tiẹ̀ àbórí itan òjíṣẹ́ Ọlọ́run ó wá ń bẹ ànábì léèrè akibiri ni anil Islam sọ fún mi nípa Islam kí ni ń jẹ́ bẹ́ẹ̀ akibiri ni anil iman sọ fún mi kini ni iman akibiri ni anisa sọ fún mi kí ni jẹ́ àkókò náà táyọ̀ parẹ́ nígbà tó parí ìbéèrè rẹ̀ tádébí náà sì fún ní àwọn èsì sí ìbéèrè rẹ̀ tó wá lọ tán ànábì ni ya umar àtẹ̀dìrì mọ̀nísáìl umaru sọ́ọ̀bẹ tí ń béèrè béèrè sọ́ọ̀mà kí umaru wí allahu wa rasuluhu a'lamu. Allahu àtòjíṣẹ́ ló nímọ̀ sí i ànábì wa ni fàínáhu jibirilun fàínáhu jibiril àtàkùn yu alimukum dinakum jibiril ló wá ní àwòrán ènìyàn ah jibiril nu Allahu akbar wọn ò dá ọ̀tá ànábì àwọn sàhábà ò dá àtòjíṣẹ́ ọlọ́run wọ́n gbà pé jibirilu náà ló wáhùn aleyhi salam ní àwòrán ènìyàn bíi tiwọn ní ti ètò rúgbàmù torí ibi tá à ń lọ jìnnà ibi tá à ń yà ló pọ̀ à ń mú àwọn eléyìí wá kí àwọn àlàyé èlé yí ọ yékéyéké kọmọ lọ kó sínú tàkùté Jamiu Adégúnwà Jamiu Adégúnwà ó ti dán orí àwọn èèyàn rú tààrà lẹ́kọ̀ọ́ tí ẹ bá rí àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ sí súnà ògì sí ẹ máa sọ pé sáwọn eléyìí ṣé ṣé ètí pàwọn eléyìí gangan fún ara wọn ṣé èpè christian gangan ni wọn torí ọrọ tí ń jáde lẹ́nu isangi udu akaga sísúná ànábì irú ọ̀rọ̀ ngẹ́lẹ́ ló ń jáde lẹ́nu àwọn ọmọ jamiu àti jamiu fún ara rẹ̀ òkúta tó rọ́gbàmù yẹn ànábì bá wọn sọ̀hábà léèrè ǹjẹ́ ìyìnbọn tó rọ́gbàmù lẹ́ẹ̀kan wọn làwọn ọmọ wò. Allah àtògíṣẹ́ nìkan ló mọ̀ o ànábì ní òkúta yẹn láti ọjọ́ tọ́lọ́wọ́n bá ti dá iná ló ti ju òkúta yẹn sínú iná òkúta yẹn ṣẹ̀ṣẹ̀ dé ìsàlẹ̀ iná ni so orí àyà yẹn nu Kùránì o ò lè rí dandan sí ni kò gbàgbọ́ torí pànẹ́bí ló sọ pé ẹni tí yóò mọ̀ fún wa ní ìró ìkọ̀kọ̀ orúkọ ẹnu ànábì ẹni tí ọmọ fún wa ní ìwé kọ̀ọ̀kan òun ló sọ ọ́ tọ́ba dá sí pé èmi mo bá sọ fún ọ lọ́dọ̀ ara mi sọ pé irọ́ ni mo pa nítorí pé mi ì sànábì gbogbo àáfàá ayé wọn ò tó ànábì kan gbogbo àáfàá ayé pátá tó kò sí àáfàá kan tó ní ìmọ̀ ìkọ̀kọ̀ ẹ̀ ń bá jẹ́ ànábì nìkan ló ní àǹfààní sí kọ́lọ́wọ́ bá ọmọ fi àwọn ìkọ̀kọ̀ kọ̀ọ̀kan hàn án àwọn sọ̀rọ̀bà gbà bẹ́ẹ̀ pé òkúta tó dún gbàmù lẹ́ẹ̀kan yẹn o ẹ ibo náà wà náà òkè sámà kéke náà wà sẹ́rípọ̀rọ̀ yìí lágbára pọ̀ yìí ti ń jẹ́ ìgbàgbọ́ ajá pé ọkọjá rísíní ọmọnìyàn kátúndì yẹn mú o yìí ti ń jẹ́ ìgbàgbọ́ táwọn ànábì ọlọ́mú wá ọkọjá òyì ọmọnìyàn ìwọ wa ń sọ pé àdìsí tó bá ti tako làákàyè tá máa lù ú ṣé ìró pé iná ń bẹ sí ọ̀tako làákàyè lókè sánmà ìró pé sánmà yìí gangan fún ara rẹ̀ pé wúwo ó sì pé méje sí ọ̀tako làákàyè lọ́lọ́run fi sọ pé ẹ̀yin òwòye sí sánmà ni ǹjẹ́ ẹ rí òpó kankan tá a fi gbèrò kí nǹkan dúró báyìí bó ṣe dúró báyìí láì lóko ó ṣe kí ni ó tako làákàyè náà ẹ kí nǹkan dúró kí àjà ó dúró báyìí kọ́mọ́sì sí òpó tí ó gbèrò wàlẹ́ ó tako làákàyè ó tako làákàyè àwọn òyìnbó kò sí plane ṣe fòtí tí yóò wálẹ̀ kò sí bí pléènì bó ṣe fòtí tí lójú òfurufú wọ́n máa wálẹ̀ kò sí bí ẹgẹ́sẹ̀ lè fò títí lójú sámà yọ bà sórí igi ẹ̀wá awùgọ́ tí sámà ti wà ń bẹ̀ tí ọ̀tá kò làákà èèwà pé nǹkan ìdúró sókè kò sì jábọ́ àgbọ̀nú tàn rí pé ó rí kò ṣẹlẹ̀ rí ọjọ́ tí ayé lami lásìkò ànábì Nuhu Samuel torí ẹ̀ jábọ́ ayé sì lami ọlọ́run sí gbogbo sámọ̀ sílẹ̀ wọ́n ń da omi bí àgbàrá ilẹ̀ náà àwọn náà ń da omi jáde bí àgbàrá sámọ̀ ò ti torí rẹ̀ jábọ́ sí ọ̀tá kò làkàyè ìwọ wá fẹ́ ká máa gbé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti wa àti ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ó fẹ́ ká gbé wọn wálẹ̀ kí làkàyè ti wọn kọ́mọ́gbù ti wa lọ so orí pé òní làákàyè òní làákàyè o ó yẹ kí wọ́n lọ yọ ọpọlọ rẹ wo ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ Reduce ọ̀rọ̀ òdì sí ọlọ́run pé gbogbo tó bá ti sọ kò gbọ́dọ̀ ju làákàyè wa lọ. Ah! wo sánmà náà sánmà náà ti tó lẹ́rìí sí ọ̀tako làákàyè wa bó ṣe wà lókè láti gbà nì láti gbà àṣẹ wá tó ti wà níbẹ̀ tí ò sì jábọ́ rí ọlọ́ọ̀ni òun ló ń di sánmà mú tó ń bá fi ilẹ̀ ta ni ọ̀hánú yín. wọ́n mà ṣe fún ọ o ọfẹ ọfẹ ọfẹ jura rẹ sínú òfò láéláé ni o pẹ̀lú kó o sọ pé àfìgbà tádìí ìsì bá bá làákàyè wa dọ́gba nìka tó lè gbàgbọ́ sọ́nà ọlọ́run tó ànábì wa ń ṣẹ́ sóun ló sọ bẹ́ẹ̀ fún ọ àbí èṣù kan tí ń tàn ọ jẹ ló gbé fọ́múlà yẹn kalẹ̀ fún ọ. alukur'an lam yufassilu fiya kùránì kò sí àlàyé kankan lórí ọ̀rọ̀ pé jésù ń padà bọ̀ ni bí ó ṣe padà dé ni àwọn iṣẹ́ tí ó ṣe ni bí ó ṣe kú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sọ. ẹ mọ̀ sí ìdájálì ẹ tí ń padà tó ń bọ̀ wá sílé ayé irú ẹni tí ó jẹ́ irú aburú tí ó ṣe kùránì ò sọ. tẹ́mẹ́gbẹ̀dà sínú sàréè kí ni ó ṣẹlẹ̀ sí kùránì ò sọ. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kùránì ti fún wa ní general principle kí náà ni principle ọ̀hún ó ní pé Muhammad bun Abdullahi nabiyullahi Muhammad bun Abdullahi nabiyullahi Muhammad ọmọ Abdullahi ànábì ọlọ́run ni ànábì Allah ni ẹ̀ ń bá ti wá jẹ oyè ànábì Allah tọ́lọ̀ ń yàn bó jànà bíi gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ọ̀dọ̀ dandan kọ́ sọ gbogbo ẹ̀ tán dandan kí ọlọ́run ṣe kí ni gbogbo ẹ̀ tán ìwọ wò ó kí ló da ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì rú lónìí àwọn kìrìsìtẹ́nì wọn tí àkàn náà ni wọn ó gbé lọ́wọ́ tí wọ́n bá sọ pé bíbélì náà ni yóò ti sọ tí wọ́n bá fẹ́ Jésù náà sọ̀rọ̀ ibo wọ́n tún tọ́ka sí inú ti sọ ṣé n fẹ́ sọ̀rọ̀ àwa mùsùlùmí dà nìyẹn bí Pọ́ọ̀lù náà bá fẹ́ sọ̀rọ̀ inú ẹ̀ náà ni bí Máàkì bá fẹ́ sọ̀rọ̀ inú ẹ̀ náà ni bí Lúùkù bá fẹ́ sọ̀rọ̀ inú ni. matthew náà dá sí i. the general principle òun náà ni pé muhammad bin abdullahi nabiyullahi muhammadu ọmọ abdullahi anabi aláwo ni ìtumọ̀ rẹ̀ ni pé muhammadu ọmọ abdullahi yóò máa fún yín ní àwọn ìròyìn kọ̀ọ̀kọ̀ọ̀ eléyìí tí aláwo fi mí sí yóò máa fún yín mufaaduha ìtumọ̀ píríncípù yìí ni pé muhammad sallallahu alayhi wa sallam nabiyun muhammadu anabi ni yaani ìtumọ̀ ẹ̀ ni pé sayukubirukum bimugibatin muhammadu yóò padà máa fún yín ní àwọn ìròyìn kọ̀ọ̀kan fasọ̀dìkù kẹ́ẹ̀sì gbà ní òdodo kẹ́ ẹ gbà á ní òdodo ìtumọ̀ ẹ̀ nìyẹn fàdáàwà hadith alálẹ̀ Qur'an báàtìlàn asilan nítorí náà kọ́ ọ wá máa sọ pé ká ṣẹ́rí àdíìsì kan sí àlùkùránì ká tó lè gbà á gbọ́ ọ̀rọ̀ tó sọ yẹn òtúbáńtẹ́ ni from the grassroots aslan kò ní kò ní basis rárá kò ní pìlẹ̀ rárá báàtìlàn òtún bá ń tẹ́ irọ́ funfun báláwo ni wò ó bal hiya mukhalifatun lil Qur'an aṣáàdàlè mukhalafa túbọ̀ yàtọ̀ sí pé ọ̀rọ̀ yìí jẹ́ òtún bá ń tẹ́ tí ò ní pìlẹ̀ ó tún wáá jẹ́ ọ̀rọ̀ kan tó tún wá mọ̀ọ́mọ̀ tako alukurani ní àtakò tó lágbára jùlọ ọ̀nà wo ni ọ̀rọ̀ yìí gbà tako alukurani the claim that you should refer the traditions of the prophet to Quran before you can say it is genuine or fake. haisu anna allah ta'ala yakul fi kitabihi alkarim kó o lè mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ó tako alukurani pátápátá ni wọn tọ́lọ́ ọba sọ aláwo ní wàmẹ́ àtàkùmùrọ̀sùl fàkùdùù wàmẹ́ nàhàkùmánihù fàǹtàhù wàmẹ́ àtàkùmùrọ̀sùl ohunkóhun tí òjíṣẹ́ náà Muhammad bin Abdullahi tó bá fún yín fàkùzù ẹgbàmú sí wọ́n gbàmú tí ẹ báwọn ànábì fún ọ lọ́rọ̀ mọ̀ sí ìdájà rẹ̀ sọ́ọ́ gbàmú ó fún ọ lọ́rọ̀ yíṣà pé ìṣàn padà bọ̀ sọ́ọ́ gbàmú ó fún ọ lọ́rọ̀ mọ̀ sí ìdájà rẹ̀ sọ́ọ́ gbàmú ó fún ọ lọ́rọ̀ ìbéèrè inú sáré sọ́ọ́ gbàmú àtàwọn ọ̀rọ̀ míì sọ́ọ́ gbàǹtànẹ́bì fún ọ mú a ti sọ fún ọ pé you are not qualified to say one tradition is not sound a ti sọ fún ọ pé ọ̀wọ́ ipò tó lè sọ fún wa pé àdìsí kan lálàáfíà you are an ignorant aláìmọ̀kan ni ọ́ ìtumọ̀ pàdísì sọ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀ọ́mà pàdísì hasan ọ̀ọ́mà pàdísì dọ́ìf ọ̀ọ́mà kí ni wọ́n kí ni máa sọ àdìsí tó sọ yìí ọ̀ọ́mà kí ni máa sọ àdìsí di tó dọ̀ yìí fún ọ̀ọ́mà ọ̀ọ́mà ẹnìkankan náà àwọn tí máa ń gba ẹ̀gbà wá àdìsí wá ọ̀ọ́mà bó o ṣe lè púrúfù àdìsí kankan scientifically kò sí mẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ so ọ̀fẹ́ kan ní àǹfààní kó o sọ fún wa pé àdìsí kan sọ yìí wù àbọ̀dọ̀ yìí fún no lọ́dọ̀ ara rẹ àfikún ọmọ rìfáà sí the scholars àwọn onímọ̀ the specialists àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa hadisi wípé à sọ bẹ́ẹ̀ ẹ̀ eh, Zahabi sọ bẹ́ẹ̀ Hafizu Askolani ó sọ bẹ́ẹ̀ Hafizu Ibn Qayyim ó sọ bẹ́ẹ̀ hey, you are now making a point ìgbà yẹn ló ń sọ̀rọ̀ àmọ́ lọ́dọ̀ ara rẹ bíbélì nìkan ló mọ̀ bíbélì nìkan ló mọ̀ ọmọ nǹkan kan nípa ìmọ̀ Islam ẹni tó bá mọ nǹkan nípa ìmọ̀ Islam Allah sọ fún pé wa ma atakumu rasul fakhudhu ohunkóhun tí òjíṣẹ́ náà Muhammad tó bá mú wá fún yín fakhudhu ẹgbà wa ma nahakum anhu ohunkóhun tó bá sì kọ̀ fún yín fantahu ẹja wọn bẹ ànábì ló kọ̀ fún wa pé aṣọ ọkùnrin kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ kí ló kù fún ọ kọjá wọ níbi kọ́ ọmọ wọ ṣòkòtò tí ó kọjá kókósẹ̀ ànẹ́bí kan náà ló wá tún yọ̀ǹda fún àwọn obìnrin pé kí aṣọ tiwọn kó kọjá kókósẹ̀ kí ló ṣe fún yùn ọgbà yẹn wọlé ọjàwọ́ níbi ká kí ṣòkòtò tiẹ̀ bùbá rẹ agbádá rẹ kó kọjá kókósẹ̀ ọjàwọ́ ń bẹ̀ nípa pé gbogbo aṣọ rẹ ọ lọ tún gé tí òfin ní kọjá kókósẹ̀ kókósẹ̀ ní báńdírì aṣọ ọkùnrin above kókósẹ̀ òun ní báńdírì kíni aṣọ ọkùnrin below kókósẹ̀ òun ní ti àwọn obìnrin ọ̀rọ̀ méjèèjì ló wá ní ọ̀rọ̀ ntòmúwá àti ntòkọ̀ ntòmúwá fún wa. Ni ó ní pé kí aṣọ obìnrin kó kọjá kókósẹ̀ ohun tó kọ̀ fún wa ó ní kí aṣọ ọkùnrin kó kọjá kókósẹ̀ èyí tó mú wá tó túmọ̀ sí pé káṣọ obìnrin kó kọjá kókósẹ̀ ọgbàmú ò ní jẹ́ kíyàwó rẹ kó máa wọ mínísíkẹ̀tì nígboro ò ní jẹ́ kíyàwó rẹ kó máa wọ aṣọ tí kò ní bo itan rẹ̀ tí ò ní bo ẹsẹ̀ rẹ̀ tó bá gásí pé lódodo ló gbà níbi tó ń sọ pé ó gbàgbọ́ o ò sì ní jẹ́ kí aṣọ tiẹ̀ kó kọjá kókósẹ̀ ọjà ànábì kọ̀ yẹn ni má jẹ́ kí aṣọ rẹ̀ ó kọjá kókósẹ̀ ìwọ ọkùnrin ọ̀wà nídìí kó bànábì léèrè pé wáì ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ tó o bá dún títí tó o bá.